ọ̀rọ̀ yìí lọ sí ọ̀dọ̀ chief of army èèyàn mélòó lẹ fẹ́ pa kámbọ̀sí wípé kí n jẹ́ kó yé yín dáadáa chief of army eh, ti nàìjíríà ni mò ń sọ o eh, bóyá atahiru ló ń porúkọ ẹ̀ i don't know àwa ò mọ̀wé púpọ̀ a ò kàwé púpọ̀ ẹ̀ ń gbọ́ mi ìyá eh, eh, ata iru ló ń pè é ṣùgbọ́n mò ń bá chief of army sọ̀rọ̀ báyìí ẹ jọ gbogbo ẹ̀yin ọmọ yorùbá níbikíbi tẹ́ ẹ bá ti rí gbogbo ọ̀nà tẹ́ ẹ bá lè fi ṣíà kínní sí everywhere òun ni kẹ́ fi ṣe ẹ jẹ́ kó dé ọwọ́ ẹ̀ a ò ní ìbẹ̀rù kankan ohun tó lè ìkan nínú àwọn tó lè mú wa sọ eré ìje yorùbá nation òun ni ká ní ìbẹ̀rù <laughs> ẹ mọ̀ pé ìwọ tó ti lanu pé nǹkan báyìí ló fẹ́ ó máa fi ó máa sí àyè ilé láti rí ni tí nǹkan tó ló fẹ́ tó bá ṣàti lè jẹ́ nǹkan tó dáa kò sí ni ó máa le láti lè rí láti lè gbà á ohun tí tó bá sí àyà ẹ bá wa fi ọ̀rọ̀ yìí gbogbo ẹ̀yin ọmọ mùtúmùwà pátá màmá wa ni bàbá wa ni ẹ̀gbọ́n wa ni àbúrò wa ni ẹ̀yin obìnrin ọkùnrin ni nàìjíríà lẹ́wà òkè òkun tó bá ṣàti lè jẹ́ ọmọ yorùbá gidi tí ọ̀rọ̀ yorùbá nation tó jẹ ní ọkàn dáadáa ẹ bá mi fi ránṣẹ́ sí ọ̀dọ̀ chief army of nigeria ẹ bá mi fi ránṣẹ́ sí ọ̀dọ̀ rẹ̀ wípé èèyàn mélòó ni wọ́n fẹ́ pa <laughs> ṣe báwọn níbọn lọ́wọ́ àwa tó dẹ̀ fẹ́ wá bá dá tá kì í ṣe ọdẹ àwa tó fẹ́ bá àwa ò ṣáà ń ṣe ọdẹ àwa náà dúró bí èèyàn kan bá lòun dìde lọ gbé bàbá Sunday Igboho <laughs> ó lọ gbé báwo ibo lọ fẹ́ gbé ẹ tó bá gbé tó bá gbé filẹ kí ló ti ń pè kàkà kí ọba ni níbo ló ti fẹ́ dé mo bá ọlọ́run gbọ́ pé ní ìlú ìbàdàn yẹn gangan níbi tí bàbá wà ẹ́ kéèyàn kan tó lóun gbé gbé bàbá bọ́ bàbá Sunday Igboho bọ́ta bíyà àmì yẹn dẹ́ ọdẹ one million ni wọ́n kó wá ni o ìran tó lúwa fi ń wọ̀ wá nìyẹn ìyẹn ń fún wa nífọ̀kànbalẹ̀ olúwa ni wọ́n kàn ń ṣe they are just making mouth ọkàn sọ̀rọ̀ ẹnu ni ohun tí wọn ò lè ṣe ni and those are their strategies tí wọ́n máa ń lò wọ́n máa lo strategy yẹn láti lè jẹ́ kí ẹ̀rù kó bá wa ṣùgbọ́n tí àwa ò bá ṣáà ti jẹ́ kí ẹ̀rù bá wa ò gbọ́ ni ó ní apẹni kan kì í peni fún ìyàjẹ lọ gbàgbé ẹ̀ ọlọ́run tó pe bàbá Sunday Igboho ọlọ́run tó pe Kóìkì ọlọ́run tó pe bàbá Banji Akíntóyè ọlọ́run yẹn mọ̀ ó mọ ìdí tó ṣe pè wọ́n pé ó yá ẹ tẹ̀síwájú. ṣe má bẹ̀rù for anything ṣe ọ̀rọ̀ yìí ń lọ sí ọ̀dọ̀ chief army of Nigeria kò sóhun tẹ́ ẹ lè fi wá ṣe àwa gan ti rẹ́dì yín we are fully ready a ti rẹ́dì yín we are ẹlòmíràn máa pé ọ̀pọ̀ mìíràn ní bàbá ẹ kàn ń sọ̀rọ̀ ni no you don't know anything ẹ jẹ́ kó gun dé ẹ jẹ́ kí wọ́n pe ogun ṣebí ìwọ lórí ẹ ò pé ìwọ tó ṣe máa padà wá sá wá bá mi nínú yàrá tí mo máa ní kọ́ lé ẹ síta gbogbo ìgbà là ń sọ́ọ̀sì ẹ lọ di ẹrù ogun ẹ lọ di ẹrù ogun kò sí bá a ṣe fẹ́ ṣe é tó bá wá yá tó bá dé tán àwa máa sá sí ẹ̀yìn wa àwa máa tiẹ̀ síta kó o kú ni nítorí pé nígbà tá à ń sọ o ní ẹnu wá ń rùn ni ohun tẹ́ ẹ sọ nìyẹn ẹni tó ń sọ pé òun fẹ́ pín òun fẹ́ pín ìwọ mọ̀ pé òun fi ọ ẹ ó mọ̀ pé à ń fi ọwọ́ àfi ń tẹ àfi tọ́ka nímú ni ẹ tó bá dẹ̀ fi ọwọ́ ń tọ́ka lórí wàhálà ni tó bá wá fẹ́ tó bá wá tó bá wá fẹ́ tó bá fẹ́ tá bá fẹ́ kọjá ṣe pé ogun ló máa padà ẹ̀ǹdẹ̀ olúwa ti sọ ẹ̀yin lẹ́ẹ̀kọ́ ọmọ ní à ń fowó owó fún yín olúwa dẹ̀ ń sọ ọ̀rọ̀ yìí náà bákan náà ọ̀pọ̀lọpọ̀ ni ọ̀rọ̀ yìí ti pọ̀ jù èmi ò ní ọ̀rọ̀ tèmi ò pọ̀ ohun tó lúwa rán mi lèmi sọ fún yín kò sóhun tó o lè fi wá ṣe o eh, chief of army kò sóhun tó o lè fi bàbá ìdòwò ṣe kò sóhun tó o lè fi bàbá Kóìkì ṣe kò sí ohun tó o lè fi wá ṣe láéláé tó ta bá rọmọ níṣẹrú ó jẹ kó lè máa fi tọmọ jẹ àwọn ò lẹ́bẹ̀ kan tá a máa bẹ àwọn bàbá wa yẹn ni wọ́n ń bẹ̀ yìí èmi dẹ̀ rí wípé they are using it as a stra eh, ọ̀rọ̀ Yorùbá ni wọ́n I don't know mi ò mọ ohun tó mọ́rú ẹ̀mí tó wà nínú ara àwọn bàbá wa yìí I don't know sọ́sẹ̀ bá ní ẹ̀ àwọn mọ̀ pé kínní kan gbá ọ̀rọ̀ tó sọ yẹn no àwa ò ní yẹn láti sọ ẹni tó bá ti sọ̀rọ̀ burúkú ẹ jẹ́ ká jẹ́ kó yẹ pé alóhun tó sọ yìí orí yẹ ó ti sọ̀rọ̀ burúkú tó bá dẹ̀ sọ dáadáa máa sọ nígbà tí bàbá ẹ bá ẹ ààrẹ Gani Adams tí wọ́n ń ṣe bákan a sọ̀rọ̀ wọn jáde nígbà tí wọ́n dẹ̀ tún ṣe dáadáa a tún kí wọn pé wọ́n ṣe é tètè yorùbá ohun tó ń sún mi nínú ọ̀rọ̀ yorùbá nìyẹn bí yorùbá ṣe dáadáa jẹ́ ká ló ṣe tó bá dé ṣe dáadáa sọ mo kó lè tètè correct ara ẹ̀ ibi tẹ́ ẹ ti sọ pé wẹ́ òkìní kan kò ní correct ara ẹ̀ he continue to mislead he continue to misbehave ṣe bá wa sọ gbogbo ẹ̀yin ibikíbi tẹ́ bá wa ẹ send díẹ̀ signal yìí sí chief army of Nigeria pé kò sóhun tí wọ́n lè fi àwa ṣe àwa ń retí wọn ṣebí ìwọ ló mú ohun tó ń ṣe ní bó ti tó ti délẹ̀ kí tó fẹ́ sọ àwa ń retí wọn kí wọ́n lè mọ̀ wípé lákọ̀ la wà lákọ̀ àwọn kò sí ìbọn lọ́wọ́ tàwa kò ní máa kàdà kiri ní kí wọ́n kọ́kọ́ pẹ̀lú máa kàdà kiri wọn ò ní wàláì wọn ò ní délé mo fi ayé àti ọ̀run búra rẹ̀ kí ló wẹ́ kí n máa kàdà kí n máa no no no no kí ló kè mí pẹ̀lú yẹn. sílẹ̀ tó bá wo bàbá Sunday Igboho ìwọ wo stepish wọn wo bàbá Koiki wo stepish wọn wàá rí i pé no kí ló ń fàdà ṣe ẹ̀yẹ fọkàn yín balẹ̀ tó bá dé wọn máa bá wọn lákọni kọ́ tiẹ̀ wá kọ́ ni kí gbogbo ayé lè mọ̀ pé oníyẹ̀yẹ́ ni àmì àmì tí kò lè bá Boko Haram jà ta ló sọ fún wọn wípé ẹ bàbá Sunday Igboho ta ló ń sọ fún wọn ṣé ọpọlọ wọn ọpọlọ ò wá mọ what is right and what is not right ta ló sọ fún wọn pé it's a terrorist àwọn boko haram tí wọ́n ń pa èèyàn tí wọ́n ń pa ọmọ wa tí wọ́n ń pa aya wa tí wọ́n ń bá wọn sùn wọ́n láwọn ìyá wa kó lóko ẹ ẹ lọ bá wọn yẹn ẹ kọ́ńdé dùn lẹ́fọ́ lọ́ba àwa ń retí yín o a níbi tá a máa lọ ìlú iná la máa wà èmi ò ní kó mi ò níbì kan tí mo fẹ́ lọ mi ò dẹ̀ lójú kan tí mo máa bò kí n tó sọ̀rọ̀ à ń retí yín gbagigbagi à ń retí tó pé mò ń retí ijọ́ tí mo máa sọ fún gbogbo yín bí tí mo dúró pé kẹ́ ẹ dojú ìbọn kan yín tẹ̀lé máa máa para yín mo fi ayé àtọ̀run yín èdè ká máa wá máa gbọ́n sọ fọ́ǹbù ni ìwọ jẹ́ kó ṣẹlẹ̀ nígbà tó bá ṣẹlẹ̀ ṣe mọ̀ pé wàá máa sá tó bá sá sẹ́yìn wà wàá jẹ́ kó pa ẹ́ ni nítorí pé nígbà tí olúwa ń rán wa láti ní ká máa sọ̀rọ̀ yìí ẹ ò tètè gbọ́ kìdé ṣe pé òun tá à ń sọ pé òtítọ́ ni ṣùgbọ́n nítorí ohun tẹ́ ẹ fẹ́ jẹ nítorí ohun tẹ́ ẹ fẹ́ jẹ nítorí ohun tẹ́ ẹ ń jẹ lọ́wọ́lọ́wọ́ kò jẹ́ kí ẹ mu tó ráìdì ṣe lọ́ bá wa sọ fún un pé àwa náà ń dúró dè dáadáa a ò lẹ́ni kankan tá a fẹ́ bẹ̀ àwọn bàbá wa sì lè máa sọ̀rọ̀ wọn àwọn eh, bàbá Bánjí Akíntóyè sì lè máa ọ̀rọ̀ àgbàlagbà ni báwọn ṣe máa sọ ni ṣùgbọ́n àwa àwa ò léèyàn kankan tá a fẹ́ bẹ̀ ohun tó bá fẹ́ ṣe ni kò jẹ́ ká rí wọ́n máa bá ọlọ́run níbẹ̀ wàláì wọ́n á bá ẹni tó pè wá níbẹ̀ wàláì ọlọ́run á jẹ́ kí mo gbàgbọ́ nítorí pé òun ló pè wá á sì dojú ti gbogbo wọn pátá. ló boko haram lè fẹ́ wá pé wo ẹjẹ́ bá ń fìwé yìí ránṣẹ́ sí chief of arm à o kó máa bọ̀ á jẹ kísà nínú ìyà tèmi ti yín tòótọ́ o jp ọmọ yorùbá gidi ẹ ránṣẹ́ èyí tẹ́ ẹ jẹ́ kẹtẹ́ ṣáà ń wò pé a ní láti lépa a ní láti mú wọn ẹ fi kíní ìránṣẹ́ fún wọn à ń dúró dè wọn kò sí wàhálà ṣe bá wàhálà sọ pé a fẹ́ pín ẹ má wọrí ẹni tó lóun fẹ́ pín ṣé kò lóun tó fẹ́ fi pín lọ́wọ́ ni ẹ à ń dúró dè wọn tèmi tí tòótọ́ bàbá confam jp thank you very much as you are sharing all our mother father we thank you for everything you have been doing and reach you ẹ ṣé god god bless you share it.